الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نعم أتابع سي يريد سنيتوا منار السبيل بيبا إني أسمع لنفاني لا تفادي عن سماحة الوالي الدكتور شرف الدين بارب راجي حفظهم الله ورعاه إن شاء الله وانت توانيك عليكم láti máa dá wa lẹ́kọ̀ọ́ láti máa bá wa fi dáhùn sí àwọn ìbéèrè ọlọ́kan ìjọkan ìta bá rí nípa àlámọ̀rí ẹ̀sìn wa ẹ̀sìn àsìnlá alìsílám torí náà ìbéèrè ta bá ní ẹjá máa fi sọwọ́ sí wa nọ́mbà tí a máa pèsè wọn ni 08024481441 08024481441 plus 2347067781514 plus two three four seven zero six seven seven eight one five one four. nígbà tí a retí pé asanla alaikum gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ nípa àti wà ní mẹ́wàá ìgbẹ̀yìn inú oṣù ramadan oṣù alápẹ̀lẹ̀ kí ni ìlànà anábì sallallahu alaihi wasallam èyí tí wọ́n máa ń ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí jazakumullahu khairan. alhamdulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi. ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام àti wà ní mẹ́wàá gbẹ̀yìn àti wà ní mẹ́wàá gbẹ̀yìn kò ní ní Ramadan pé ogún eléyìí tó túmọ̀ sí pé lọ́tọ̀ọ̀la lọ láti wà nínú mẹ́wàá gbẹ̀yìn tí mẹ́wàá gbẹ̀yìn bá dé ẹ̀nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń ṣe al-i'tikaf al-i'tikaf náà ní ká gba mọ́ṣáláṣí jókòó dípò ká máa padà sílé dípò ká máa lọ ọjà ká máa lọ sẹ́nu iṣẹ́ wa láti ẹni tó ṣe pé àwọn àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn èèyàn àfi òpin sí àwọn àdójúkọ ìjọsìn níparawo èèyàn máa ṣe àwọn sọ̀làwátì tó jẹ́ ọ̀ràn yẹn èèyàn sì tún máa ṣàwọn ètò jẹ́ náfìlà èèyàn sì máa mójútó sùyàmù rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò máa kí al-Qur'an yóò máa ṣèrántí Allahu azza wa jalla yóò sì máa ṣe as-salatu kan nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó máa ronú nípa ọ̀rọ̀ ara rẹ̀ gbọ́dọ̀ tí ń bọ̀ gbọ́dọ̀ dé dúró báwo la túbọ̀ tán ọ̀rọ̀ wọn jẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn eléyìí mo tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ náà ni nǹkan tẹ́ni ń ṣe àtìkáfù yọ̀ọ́ màá ṣe àtìkáàfù yẹ tó mú wa pé kò sì gbà yẹn ànábì sallallahu alaihi wasallam ti máa ń ṣe ṣùgbọ́n ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n fi yé wa pé ọdún táwọn ti kú ogúnjọ́ ànábì sallallahu alaihi wasallam ti ṣe àtìkáàfù torí ẹ̀ àwa mùsùlùmí náà ẹni tí ó bá ní àǹfààní rẹ̀ ẹ̀yẹ̀ká náà gbìyànjú láti rí pé a ṣe kò sí mọ́ṣáláṣí kan tá a ti lè ṣe àtìkáàfù وين يتوقع لاجي أنا نوكي إنهاسي في مكة بور أبي المدينة أبي مسلة في بيت المقدس تريكي إباني كان لو توقي كاني ناجي لو ولو أمي كان لو سيسي النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام مسجد هذا àwùjọ ní àti lọ sí ìjọba gíga rí ẹsìn fún àníyàn àti lọ sí ẹsìn níbi kan tó wà tó sáwọn mọ́ṣáláṣí mẹ́ta yìí mọ́ṣáláṣí mi mọ́ṣáláṣí mọ́kà àbọ̀ àti mọ́ṣáláṣí Baitul Maqdis. tó bá jẹ́ pé èèyàn bá lágbára láti rìn àjò lọ sọ́kàn náà àwọn mọ́ṣáláṣí wọn kẹta yìí tó pé ìbòmú lèèyàn ti fẹ́ ṣe mọ́ṣáláṣí òjò mọ́ṣáláṣí kò síbi tó ti ṣe tí ò mọ̀ tó bùkátà kọ́ wá fi ìlú rẹ lẹ̀ kọ́ máa lọ sílùú bòmíì kíkẹ́ bẹ́ẹ̀ ló ti fẹ́ ṣe al-i'tikaf tí kì í ṣe Mẹ́kà Madina tàbí Baitul Maqdis torí ẹ̀ inú ìlú tó wà ìyẹn náà ló ti ṣe al-i'tikaf èèyàn gbọ́dọ̀ ìrìn àjò ní ìsìn láti bàjá ọmọ àìpọ̀ ń lọ sẹ́kọ̀ọ́ ìkó ló ń ti fẹ́ ṣe al-i'tikaf èèyàn ti gbọ́dọ̀ ìrìn àjò láti bàjá wá sókùn mọ́ sọ ọsọ pé bẹ́ẹ̀ ló ti fẹ́ ṣe al-i'tikaf láti gbọ́n nígbà tó ń ṣe àtìkáfù lọ́wọ́ ó gbìyànjú gbogbo ohun tí máa mú ní sẹ́rí kúrò nídìí kókó ohun téèyàn ti torí rẹ̀ wà nínú mọ́ṣáláṣí òní mú wọnú mọ́ṣáláṣí o bí kò gbé rédíò wọbẹ̀ ọbẹ̀ máa gbọ́ kókó inú ìwé ìròyìn ibi náà lọ gbọ́ títí lónìí so ọ̀pọ̀ lẹ́yìn tì bẹ́ẹ̀ náà ni pé kéèyàn mú ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ kó mú wọbẹ̀ ó jẹ́ pé gbogbo àwọn ń pè ẹ̀wọ́ náà ń pè yàn ni wọ́n ń pè ẹ̀wọ́ náà ń pè yàn ni táà nìtúmọ̀ ẹ̀ẹ́dẹ́káfù tó lóun ṣe ó jẹ́ pé wọ́n máa tàtàrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ máa ń tí máa ń lọ nídìí ọjà rẹ tó ń tà tó sí ń bẹ̀ nísìn ṣùgbọ́n wọ́n máa bí àwọn ọmọlérè pé fẹ́ ti tà àbẹ́ tà táwọn èèyàn sì ń wá àbí wọn wá ọjà tá ṣe kó wá sí wọn ná àbí wọn ná rárá ẹ̀rọ̀tìkáf kan ni wọ́n ń pèlè ẹni tó bá ṣe ẹ̀rọ̀tìkáf kó gbìyànjú láti wá ẹni tó bá máa bá àpòṣe oúnjẹ kì í ṣe wọn náà ló tún máa bẹ́ńdì àrò pé òun roka àbọ̀ ntẹ́bà òun ṣe ráìsì rárá o. tó bá kan náà aṣọ rẹ bá dọ̀tí sọ fífọ̀ rẹ̀ dẹ̀yìn ìgbà tó bá kò ní al-i'tikaf ẹni tó wà ní i'tikaf yẹn àgbà òfin ṣẹ̀rí ọ̀gbà kókò jáde kó nu mọ́ṣáláṣí kọ́ wa lọ kókó wa lọ dúró ní kọ́rídọ̀ mọ́ṣáláṣí kò ní pé o fẹ́ gba atẹ́gùn àti pé o bá lọ tí ń ká Al-Kùránì inú mọ́ṣáláṣí lọ gbọ́dọ̀ wà kó gbọ́dọ̀ jáde rárá. bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe al-i'tikaf kí ni tiẹ̀ pẹ̀lú pé ìwà àtàwọn ẹni tẹ́jọ́ wà ń bẹ̀rẹ̀ máa ṣe pàdé á ní pàdé ìrànù ebi tó ṣe ṣe ṣe náà kò tó wá sí al-i'tikaf. tí ìwà mójútó àwọn mọ́ṣáláṣí gbogbo bàbá rẹ̀ nìkan tó lọ́n fẹ́ ṣe al-i'tikaf lọ́dọ̀ yín so ẹ má jẹ́ ẹni tó ṣe pé ẹ wà máa sáwó lé wọn lọ́nà tí ẹ fi sọ pé gbogbo èèyàn kọ̀ọ̀kan o tó bá ti ṣe al-i'tikaf lọ́dọ̀ ti hundred thousand hundred thousand yẹn wò kí ni gánà rí ṣé òtẹ́ẹ̀lì ní mọ́ṣáláṣí ni àbí báwo ẹ̀rọ pé mọ́ṣáláṣí ilé ọlọ́run ìjọsìn eléyìí tí wọ́n fẹ́ ṣe ń ló pè fún pé wọ́n máa sunú mọ́ṣáláṣí lọ́wọ́ ọjọ́ tí kálukú fẹ́ fi ṣe àtìkà owó kí nàbà pé hundred thousand yẹn owó tí ẹni tó mọ̀ bá yín tọ́jú mọ́ṣáláṣí ọmọ àgbà lórí pé táwọn ẹni tó ń ṣe àtìkà fún bá dá ìdọ̀tí jọ wọ́n fi máa kó àbówó oúnjẹ tẹ́ máa pèsè fún wọn àbówó ìbùsùn tẹ́ fẹ́ fún wọn tí wọ́n máa sùn lórí ẹ̀ nínú mọ́ṣáláṣí owó kí la fẹ́ pèlè yìí tó bá yẹ pé ti oúnjẹ tẹ́ máa fún wọn ní lásìkò sínú àti lásìkò sàárì tó ẹ má jẹ́ ọjà sí pé ẹ fẹ́ lo àǹfààní náà láti tún fi tẹ̀lé owó kan jọ gèrè à ń torí pé tá bá ti ṣe báyẹn ẹ fẹ́ sọ mọ́ṣáláṣí di limited yẹn so kò sì yẹ kó rí bẹ́ẹ̀ àwọn èèyàn wá ṣẹ̀sìn oríde eléyìí owó ìwọ̀nba eléyìí tó máa lórí bẹ́ẹ̀ ti ṣe tọ́jú oúnjẹ fún wọn tó bá pẹ̀lú ìfẹ́ máa tọ́jú oúnjẹ fún wọn owó ìwọ̀nba tẹlifóònù tí bá ń gbá gbogbo mọ́ṣáláṣí àtàyíká rẹ̀ àyíká mà tí wọ́n bá dá dọ̀tí jọ ẹ má jẹ́ ojú bá yẹn lọ ẹ má ṣe nǹkan tí yóò mú kí àwọn èèyàn wọn máa sáfà ti fẹ́ sẹ̀sìn táwọn náà ti máa tètè dá àmà wípé òwò lọ́sẹ̀ fi níbi ìṣe nínú ìjọba nínú mẹ́wàá báyìí Eh, gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ rọ̀mọ́bọ́n náà ni òkèèyàn gbìyànjú láti tọ́tù rọ̀mọ́bọ́n ti bẹ̀rẹ̀ títí tí ìparí tó bá lọ́nà àti lọ sọ ọmọ akọ lọ sí nítorí pàǹdà Muhammad sallallahu alaihi wa sallam ó ní umratun fi rọ̀mọ́bọ́n dáàbí lọ́hìjẹ́ umrah tó bá ti nu rọ̀mọ́bọ́n ó sì dọ́gba pẹ̀lú hajj nínú rìwáyà kan ó ló ṣe dọ́gba pẹ̀lú kéèyàn ṣàhájì pẹ̀lú ànábì bákan náà nínú mẹ́wàá àtìgbẹ̀yìn yí báyìí ká mọ̀ pé inú rẹ̀ náà ni Laylatul Qadr máa ń wà ìdí nìyí tó fi jẹ́ pé Aisha sọ fún wa ó ní tí mẹ́wàá ti gbẹ̀yìn bá ti dé Ànábì sallallahu alaihi wasallam máa ń múra yóò sara kóṣá yóò sì ká ibùsùn rẹ̀ kó lẹ̀ pátápátá yóò sì máa jí yóò máa jí àwọn aráalé rẹ̀ lórúkọ pé gbogbo wa ká gbìyànjú ká wá Laylatul Qadr ó lè rí Laylatul Qadr látàrí òun nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oorun ti báyé wọn jẹ́ oorun yìí náà ni ó sùn títítítí láti ìgbà tó rẹ̀ ti máa lò mí ò tí ì dìde báyìí kí ló dé ó ní torí pé rọmọgán rọmọgán wa ni ká máa sùn tọ òru náà yóò tún sùn sùn sùn sùn náà ni Laylatul Qadr òru ni ọ̀wà òru tí ó sì wá yẹn nǹkan tá à ń fẹ́ ká ṣe nínú rẹ̀ ní ká dìde tó ká máa ṣe sọ́lá torí pé Ànábì sallallahu alaihi wasallam ní man qama tó ṣe sọ̀lẹ́ lóru lè lẹ́tọ̀ kọ́dẹ̀ torí pọ́ gba ọlọ́run pọ̀ àfojúsùn rẹ̀ pé ọlọ́run sì sùn lẹ́sàn á ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké léyìí túmọ̀ sí pé ṣé nìkẹ́lù ló lè bá a sí kóńgẹ́ rẹ̀ oorun tá a sùn kó tó bẹ́ẹ̀. bákan náà ó dáa pé ní mẹ́wàá gbẹ̀yìn yìí ká máa ṣe kìyàmù lẹ́yìn bóyá sọ̀látù tarawih wa tá a máa ń ṣe tẹ́lẹ̀ lẹ́yìn sọ̀látù ìṣà tó bá sọ di òru gànjọ́ láti fi aago méjì ààbọ̀ lọ síwájú yóò dà púpọ̀ nítorí kálíbà ṣe kò ń jẹ́ àkókò tó lu alẹ́ tá a máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́nà ilé ayé tí wọ́n mọ̀ sọ pé ta ló fẹ́ pè mí kí n dá ló ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì torí ẹ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n ń dẹnu àwọn nǹkan tó yẹ ká mójútó ní mẹ́wàá gbẹ̀rẹ̀ láti jẹ́ ẹni tó ṣe pé àmọ̀ kí al láì jẹ́ pàǹsẹ̀ sọ́lá àkàmàkè ìjọsìn tó dá dúró gédégbé náà tún nílé yìí. bẹ́ẹ̀ náà ni tá a gbìyànjú láti jẹ́ láwọ́ torí pé Ibn Abbas radiyallahu anhuma ó lánàá di sallallahu alaihi wasallam lọ láwọ́ jù nínú gbogbo yẹn àsìkò tó sì máa ń láwọ́ jù òun náà ní nínú oṣù Ramadan ní ìgbà tí màláìka Jibril máa wá ń ba wọ́n tó máa ṣe àgbéyẹ̀wò al eléyìí tó túmọ̀ sí wípé àwa náà ká gbìyànjú láti fi dáadáa hàn Allah nínú ìṣesí wa nínú ìhùwàsí wa nínú ìṣẹ̀sìn wa olùrẹ̀lẹ́dàá kò fi wá sí kòńgẹ́. ní ìgbà tí ọba tí wàá ti rí pé àbá gbọ́ pé wọ́n rọ̀ṣù láti mọ̀pọ̀lá ní ọ̀jẹ̀jẹ̀ ọdún lápẹ̀jùwe tó láti máa ṣe àwọn gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد láti alẹ́ láti máa ṣe títí tí lè fi mọ́ a sì ní yé ṣe nígbà tá a gbéra tá ń lọ sí eid a máa wo náà bàbá tún dé eid nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì eid láàmú wa a sì sọ̀láàtì eid ìgbà tá a bá ti wá mọ̀ pé ọ̀la lọ́dún àjẹ́ pé a ti wá ní tá a bá fẹ́ fi yọ zakatul fitr àti wà sítòsí lẹ́bàá tí mọ́tà ìmọ̀ á fi sọ̀wọ́ sẹ́ni tá a fẹ́ gbé fún. tọ́ oníkálukú nínú àwọn mùsùlùmí náà ni ó yọ zakatul fitr eléyìí ò ní ṣe pẹ̀lú mọ́ lówó àti ńlówó. ẹni kálukú tó jẹ́ mùsùlùmí tó sì wà láyé láàyè tí ò tí kú májẹ̀mú méjì ni. tọ́ gbogbo wọn náà láyọ̀ fún ìbáàjọ́ ọmọdé ìbáàjọ́ àgbàlagbà. ẹni tó ní yọ̀ọ̀yọ̀ tiẹ̀ yóò òun náà ni múdù mẹ́rin irú múdù tànàbà Muhammad sallallahu alaihi wasallam tó ń jẹ tó ṣeé fi múdù wọn tó jẹ oúnjẹ tó wọ́pọ̀ tá a máa jẹ láwùjọ wa eléyìí òun náà ni kókó àwọn nǹkan tó wà níwájú wa tí ó fi di pé àṣẹ ọdún insha Allah. lọ́sọ̀ àfúnlọ ọ̀sẹ̀yọ̀ wá ṣẹlẹ̀ àyẹ̀kù ọ̀sẹ̀jà gbìyànjú tàbí kí àwọn àkókò àṣẹ ìpínlẹ̀ àmì zero eight zero two four five eight one four four one. plus two three four seven zero six seven seven eight one five one four zero eight zero two four five eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. Àwọn ẹni nọ́mbà tí a máa pè sí láti That's a very very complicated. four eight one now. Àlékún sẹ́yàn wọ́n ṣe jùlọ ọ̀rọ̀ nǹkan tí ó fẹ́ láti dá sí pẹ̀lú. Àìbẹ̀rẹ̀ yìí. Ọ̀gbìn tí bá jẹ́ pé ẹ̀ẹ́dáàmì tí ti kàtùbọ́ sí àbí dáadáa ìgbẹ̀rẹ̀ wákẹ́ndì yìí tí àwọn ṣe kò sí àwọn ìdájá fún ìwọ̀n ló máa ti ṣe ní orí ìgbà lásìkò ìgbà tó bìnrin tí máa ń sin nǹkan sùn kò gbọdọ̀ kí alukur'an kò gbọdọ̀ ṣe sọlá kò gbọdọ̀ ṣe siyam kò sì gbọdọ̀ gbé alukur'an lọ́wọ́ kò gbọdọ̀ ṣe pawáf ọkọ rẹ̀ kò gbọdọ̀ súnmọ́ kò gbọ́dọ̀ wọnú mọ́ṣáláṣí ilé ìjà àwọn òfin ilé ìtọrọ ọmọbìnrin tí bá ń ṣe nǹkan oṣù lásìkò tí ń ṣe nǹkan oṣù yàn kò pé kó náà kọ́ mọ̀ máa ṣe àwọn kọ́ mọ̀ máa wú àwọn gbólóhùn yẹn láti Allahu azza wa jalla ó wá nínú hadithi Ali ibn Abi Talib radiyallahu anhu olóńgbò Muhammad sallallahu alaihi wasallam ọmọ nkẹ́ al ní gbogbo ìgbà àfi tó bá gbé jáná bàǹdẹ̀ lára rẹ̀. eléyìí tó túmọ̀ sí pálukùránì nìkan ní òníké àmọ́ àwọn gbólóhùn ṣíṣe rántí allah ó lè máa wí pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá kúwàtà illa billah la ilaha illallah wahdahu la sharika lah له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده أتباد العلماء لما سي الصلاة فالنبى محمد صلى الله عليه وسلم لأن بكاتا فيكم ما بقى جات kọ́ máa bara jẹ́ eh, kọ́ máa fi gbá lugbá kọ́ máa fàwọ́ lọ àwọ̀ ìwà kọ́ lọ wípé kí nǹkan sọ wá fún ọ. Hmm. ọba tó fẹ́ sìn náà ló ní kí nǹkan sọ wá fún ọ agbára kan sì sí lọ́wọ́ rẹ̀ tó fi lè dá dúró torí ẹ̀ nǹkan tó o máa ṣe lásìkò tó o ṣe nǹkan oṣù tó wá kí nǹkan oṣù ló di ọlọ́nà láti ṣe olúwa lè sọ lẹ́sàn-án rẹ̀ lásìkò tó ń ṣe nǹkan oṣù tó ń ta ìṣe. Hmm. ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú pé ìwọ náà lára ìgbà tó ṣe nǹkan ṣùgbọ́ ló ń lò gbèsè ayé ẹ̀hàn ọ̀pọ̀lọpọ̀ tẹ́sì náà là ń ṣe ní àbẹ́sì tẹ́sì náà là ń mójútó ní àbẹ́rànù àwọn pé nítorí pé mẹ́wàá gbẹ̀yìn dé nìṣẹ́ wọn á ń sunkún tó nígbà tí mẹ́wàá gbẹ̀yìn tí kìkì lọ fi gbèsè ayé ẹ̀ sí lẹ́yìn bí ó ti ṣe jẹ́ wọ́n ní ẹnìkan rajà lọ́dọ̀ àwọn tó wá sanwó lẹ̀ wọ́n ti sanwó lẹ̀ owó kí lẹ́yìn gbà ọjà tó ní wọ́n lè gbọ́dọ̀ ta ọjà tó ní ò gbọ́dọ̀ ta sòyíwọ náà ló fẹ́ fa wàhálà fúnra rẹ̀ nígbà tó gbowó lágbàálẹ̀ àwọn asọkọjà yẹn ti wọ́n jù bẹ́ẹ̀ lọ kí ni wọ́n tà fún gbà òfurufú lásán ló ta fún kọ́mọ̀tì náà jẹ́ pòwò rẹ̀ gan ló lò tó fi rajà hmm. òní ìgbà wọn sọ fún kọjá tiwọn ta ló ní ọgbowó lẹ̀ tó bá yẹ ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀m bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀m òun náà ní kéèyàn ra èrè oko lọ́dọ̀ àgbẹ̀ ṣáájú kágbẹ̀ kó tó kọlẹ̀ pé tó bá di àsìkò kórè o èèyàn gba iye kìlógíráàmù àgbàdo báyìí iye àpò àgbàdo báyìí iye àpò ẹ̀wà báyìí èèyàn ti rà á lára lẹ̀ ṣe eléyìí ni ṣẹ̀rí àgbà kò lè sanwó rẹ̀ lẹ̀ kó tó di pé àgbẹ̀ ti ẹ̀kọ́ lẹ̀ kó tó di pé ó kí nǹkan bọ́lẹ̀ kó tó di pé yóò hù kó tó di pé yóò kéré oko àwọn wọn ní ìsinyìí báyìí wọn ń ta bátìrì wọn ń ta táyà wọn á gbowó lágbàálẹ̀ ló kọ wípé wọn padà wá gbà kí lọ tà fún wọn gbà ànábì sallallahu alaihi wasallam ni la tabi' ma laysa má má ta nǹkan tó ní tó kí ni wọ́n tà fún tó fi gbowó. Jazakumullahu khairan wa ahsana ilaykum. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four zero eight zero two four four eight one four four one. plus two three four seven zero six seven seven eight one five one four. Nine. Zero eight zero two four five eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. Nine. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Orúkọ náà ti gbẹ́ fún pẹ̀lú. Ẹ̀sìn mi láti láti ìlú ọba. Àìbẹ̀rẹ̀ yìí wọn. Ẹjọ́ kí ni wúlì tó wà lórí ìtọ̀ láti tẹ̀sí? Wọ́n ti bẹ̀rẹ̀, wọ́n ti dáhùn, wọ́n ti dáhùn rẹ̀. Lọ́gbọ́n nínú àwọn ìjọba. Ó súnmọ́ ga pọ̀ nǹkan ti bẹ̀rẹ̀, mm. nǹkan ti bẹ̀rẹ̀. Sọ̀ríkà mm. nìkan pè ó náà ohun rẹ̀ náà ni. Mm. Bá ti fèsì sí. Mo sọ fún yín pé nǹkan kò kò ṣe dédé súnà. Ẹni tó tó kù. Kó obìnrin ń gbàgbà nǹkan máa gbọ́ náà. Nǹkan máa gbọ́ náà. Zero eight zero two four four eight one four four one. Ìbéèrè mi já lórí kí ni ìṣòro tó wà láàrin tó já yàtọ̀ láàrin kí èèyàn kínú mọ́sálásí àti kí èèyàn kínú lórí orí pápá. Ìdí tí wọ́n ṣe bèèrè ni pé kí Ọlọ́run bá ṣe àlékún àyógún ṣègbà. Ìmọ́sálásí ta ti ń kírun nínú ọgbà ta ti ń kírun. e, wọ́n kọ́ àwọn kíláàsì lè kí ó tó àárín ìyẹn ní mọ́sálásí wà lẹ́yìn kíláàsì kan ibi àti eh, yàrá akẹ́kọ̀ọ́ kan ibẹ̀ náà ti ẹni tó ní ilé kí ó wá ìgbà ìsì kan náà ọmọ ìyá sọ pé tá a bá ti ní a kẹrùn nínú ìlú wá wà òkè ṣùgbọ́n tó wáyé sí inú ọgbà yẹn náà láti fẹ́ ní òwà òkè torí pé bí ìgbà pé tó yẹn ló wá fa èmi tí mi lọ́nà sáàlì láàrin àwọn àti ọmọ ìyá tó lọ́mú ní kí n béèrè lọ́wọ́ ṣe kò dọ́kì lọ fẹ̀ yà. ọ̀rọ̀ kò lọ́hán wa mùsùlùmí àyẹ̀ká ní mọ́ṣáláṣí nítorí pé mọ́ṣáláṣí ilé ọlọ́run ní mọ́ṣáláṣí bá sì ń bẹ láwùjọ àpẹẹrẹ dáadáa torí ìdílé apò gbogbo àwọn tó lọ́wọ́ bá bùkún àwọn tó lọ́wọ́ bò láṣìírí ẹ̀dá ẹ̀jẹ̀ sábàbí tí mọ́ṣáláṣí ò fi hù ní ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn àyè tí mọ́ṣáláṣí ò tó ṣe ìwà ni gbìyànjú láti kọ́ mọ́ṣáláṣí kálukú nílùú tiẹ̀ kálukú nílùú tiẹ̀ bàbá wa ṣe ṣe ṣe títí nílùú rẹ̀ tó ṣe tọ́pọ̀ tọ́pọ̀ kò burú tó bá tún lọ lóbo ní kò sí tó burú bẹ́ẹ̀ lórí pé lọ́pọ̀lọpọ̀ àyè kò sí mọ́ṣáláṣí ń bẹ̀ ẹ sì rí àwọn nǹkan míì tó yàtọ̀ sí mọ́ṣáláṣí tó ń tọ́ka sẹ́sìn táwọn míì ní òkun bẹ́ẹ̀ mùsùlùmí sì pọ̀ ń lu ìgbà jẹ́ tí a ló dé ká mọ́ṣáláṣí ká ṣe sọ láti nu mọ́ṣáláṣí orí ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé tí a bá ṣe sọ láti nínú mọ́ṣáláṣí ẹ láǹfààní àti tó ṣe tahiyatul masjid ìgbà tẹ̀ ń wọlé ẹ̀ ṣàdúà ìgbà tẹ̀ ń jáde ẹ̀ tún ṣàdúà tí gbogbo àdúrà wọn bá ṣe òrè ńlá ọ̀jẹ̀ kìíní tó bá yẹ pé ní òde gbansasa níta gbansasa láti fẹ́ ṣe sọ́lá kò sẹ́ni tó ní kó ṣàdúà kan kò sì sẹ́ni tó ní kó ṣe tahiyatul masjid àmọ́ bí tábà sísáré bá ti ń bẹ láàrin wa àtàlùkébùlà ẹ̀rù ń bà wá kọ́rọ̀ ọmọdé àti pé sàárè là ń bọ̀ torí ẹ̀ kí ló dé torí pé mi kọ́ lè kí ó kí ló dé torí pé mi mọ kọ́ mọ́ṣáláṣí nítorí wàá sọ àsọlẹ̀ pé ńgbà mo bá kú iwájú mọ́ṣáláṣí ní kẹ̀sìn mi sí torí pé òun fẹ́ kí òjò kí àtìgẹ̀ àtẹ́gùn ìkẹ́ ọmọ fẹ́lú ọ̀nbẹ̀ nítorí ṣé nílé ayé náà ní ọ̀sọ́rùn jọ́ màá èyí ṣe pé bóyá ibi tí wọ́n bá ṣe sí wọn lè gbà kún sun sí kaaba àmọ́ ká pé wọ́n ti ẹ̀sìn sí kaaba ọjọ́ dàrún ìyá náà ni ọmọ jẹ wọn ò lè sun síbẹ̀ náà àmọ́ gbogbo ibi tó máa ń sun sí láyé ẹni tó gbélé ayé ṣe iná ni ó ṣàpèjúwe kò tọ́ wà torí délé ẹlẹ́ ìjọba àwọn tó bá bẹ́ẹ̀ ṣe sọ́lá kò bá jẹ́ ibi tẹ́ wí kò bá jẹ́ bòmí ẹ rí i pé ní mọ́tíláṣí yín wọn ò sìnkú sínú rẹ̀ ẹ sì rí i pé níwájú rẹ̀ wọn gbókù síbẹ̀ kó tó di pẹ́ láǹfààní àti ṣoṣọ láti níbẹ̀ tí sáré kan bá ń bẹ ní àárín ilẹ̀ gbáyàwó àwa wá fẹ́ ṣe sọ̀láàtì láàyè àbí sọ̀láàtì òjò máa níbẹ̀ lọ́nà tó ṣe pé àwọn èèyàn pọ̀ kò sí tàbí ṣùgbọ́n sáré èèyàn padà bọ́ síwájú apá kan nínú àwọn ẹni tí máa ń ṣe sọ̀láàtì bẹ̀ báwo la ti fẹ́ tún nílé ṣe ṣe sáré ni wọ́n ń bọ̀ wọn ni àníyàn lolúwa nílò àwọn òfin ṣẹ̀rí àdáwà tó ló ń sọ fún ọ̀pọ̀ ọ̀gbọ̀dọ̀ sí lórí ọ̀gbọ̀dọ̀ sí lórí àìsàn ìgbà níyàn rẹ̀ tọmọtàníyàn rẹ̀ má fi ọ̀rọ̀ àníyàn lójú àlùwọ má fi lọ́wọ́ oníjìbí mọbìnrin olóbìnrin wà ní ìwọ gbèrò bàjẹ́ wà láníyàn lójú à nílò àníyàn lójú à nílò báwò so nítorí délé ìgbà ìwà kìí tara ìdílé tó bá ti dẹrù bẹ́ẹ̀ tí òkú bá ti wà láàrin ilẹ̀ yẹn ti sọ láti rẹ lójú bẹ́ẹ̀ o èyí tó bá ti bẹ kò sí tàbí ṣùgbọ́n tàbí yẹn padà bọ́ síwájú àwọn kan náà so lọ́jọ́ pé ẹyí ń kárí ìyẹn àpò ẹ̀ńtún ti sọ̀dá ìwájú àwọn kan ló sì wà dájúdájú ẹ̀ẹ́dẹ̀gbọ̀sọ̀jẹ́ ilẹ̀ sì pọ̀ ilẹ̀ tó pọ̀ tó bá kéré jù lábẹ́ sí i ṣe dandan kọ́jọ́ tẹ̀yìn lẹ̀ nílẹ̀ àbò wákàtí mélòó náà láfi ṣẹ́rí wákàtí báwò ìṣẹ́jú mélòó láfi ṣẹ́rí àwọn ti parí oúnjẹ wa onílẹ̀ náà rí pé lẹ́tọ̀ọ́ náà tó ti di gbayàwó àti kò mẹ́. Ìgbà kúrò àkẹ́yọ̀ wáyé ńlá yìí lọ ó túnmọ̀ sí pé irúfẹ́ ni tó bá kọ́ mọ́ṣáláṣí àbóhùn ló kọ́ ilé ẹ̀kọ́ yìí tó bá kọ́ àkọọ́lẹ̀ ìlú rẹ̀ àgbẹ̀rẹ̀ pé. ìṣàkọọ́lẹ̀ nù àbí sọkúsọ ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tẹ̀lé. zero eight zero two four four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four zero eight zero two four four eight one four four one. Now. Assalamu alaikum Abdullah. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó káyà sí ìdájú pẹ̀. Tàwọ̀kì tí ó ń pè láti ìjọ. Nà ìbẹ̀rẹ̀ yìí o. Eh, Ẹ̀dàkùn eh, eh, ó tẹ̀lẹ̀ ní mọ́tàlátí wa ní ti ẹ̀sìn òfin ìtẹ́. Tò à ń kí zúrù lọ́wọ́ ìrún zúrù là ń kí lọ́wọ́. Tò ìlú mi wá ìlàkìlàkà láka ìgbẹ̀yìn. Ó yẹ kí ìmọ̀ mi orí kalẹ̀ lẹ́ẹ̀mejì. Tò ìmọ̀ mi wá gbàgbé ẹ̀ẹ̀kan ni ìmọ̀mù kò rí kalẹ̀ títí tí ìmọ̀mù fi sálámà ṣe ògbà tí a wá tí ò tán àwọn abẹ́ ó wá di àní ẹ̀gbìn aláàrin wa àwọn kan ní bá ti ìpìlẹ̀ àmì àtàrí oríṣiríṣi ọ̀nà sára ìyẹn sọ tó ní oríṣẹ́ sí àwọn olùmọ̀ sábàá sọ bá ti fún ìlú ìlú yẹn ṣe láti tó ẹ̀rẹ́ kan tó wá sí sálámà àáfẹ́ tuntun sálámà rẹ̀. alhamdulillah tí ìmọ̀mù bá ṣàṣìṣe ní rọ́kà ti parí tó ti yẹ kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó bá forí kanlẹ̀ lẹ́ẹ̀kan àwọn ará ẹni ta ló lobó títí tó fi sálámà ìgbà tá a sálámà tán ẹnìkan wá pàkíyèsí ẹni tó pàkíyèsí yẹn sọ láti tẹ̀ ti bàjẹ́ nítorí pàtí ìparí sọ̀dà òfin ọlọ́hùn sì ni pé ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n á máa sọ kò sí àyè fúnrú rẹ̀ ká sọrú rẹ̀ nínú sọ̀dà tá a bá ti lè sọrú rẹ̀ nínú sọ̀dà sọ̀dà ti bàjẹ́ ṣùgbọ́n nǹkan tó ṣe dáa nítorí pé òun fi tiẹ̀ ó fi tún sọ láti ti gbogbo jàmá ṣe ni lẹ́yìn ìgbà tí ọba wí bẹ́ẹ̀ tán òun tún sọ láti tiẹ̀ ṣe màtí ìmáàmù ti gbọ́ wí bẹ́ẹ̀ tán ló forí kalẹ̀ lórí ìjókòó tẹ wà ni ó ti ṣe Allahu Akbar yọ lọ sí ìforí kalẹ̀ lẹ́ẹ̀kejì eléyìí tí ò ṣe tẹ́lẹ̀ yọ wá jókòó yóò ṣe tashahhud tọ́ba tí wá ṣe tashahhud yọ wá sálámà lẹ́yìn ìgbà tó bá sálámà yóò àforí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí wípé tàṣàhùdù alákọ̀ọ́kọ́ tó ṣe lẹ́yìn tó ṣe pẹ́ẹ́ kan ló forí kanlẹ̀ sí sálámà tó sálámà kó tó di pé sọlá ti pé àfikún ni gbogbo ẹja sí nínú sọlá àmọ́ látàrí ìgbàgbé torí ẹ yóò forí kanlẹ̀ fáwọn àfikún yẹn lẹ́yìn ìgbà tó bá ti tún sọlá ti rẹ̀ ṣe ẹ̀yin náà sì tẹ̀lé ìmáàmù gẹ́gẹ́ bí ìmáàmù ti ṣe yí báyìí ó yẹ kí gbogbo wa àtàlákọ̀wé àtẹni tó ṣe pé ń ṣiṣẹ́ àgbẹ̀ àtẹni káràkátà àtẹni ṣe ọwọ́ gbogbo wa la gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ìsìn wa pàápàá jùlọ ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ojúlówó ọ̀ranyàn ara ojúlówó ọ̀ranyàn náà làwọn sọ̀dà wa ti máa rà wọn olùwà ní ká máa ṣe lóru àti lọ́sàn bẹ́ẹ̀ náà làlùwàlá bẹ́ẹ̀ náà ní mára bẹ́ẹ̀ náà ní sọ̀yàmù Ramadan tá à ń ṣe yí báyìí ara ojúlówó ọ̀ranyàn ni gbogbo tolórí tẹlẹ́mù iná lọ gbọ́dọ̀ kọ́mọ̀ nípa bí ó ti ṣe rí ṣe dáadáa tí ó fi máa jẹ́ pé ó ṣe ọ̀dà á wà láfojúsùn kó lu àkọ́tẹ́wọ́gbà àmọ́ ńgbà tí abájọ wa sọ pé ẹnu ọkọ kí ó kan kò sì sí tí wọ́n fẹ́ fi ṣe tí kò sí ní tó fẹ́ fàlùjẹ́ ńlá sí iná ni máa bí àríyànjiyàn tí ò nítumọ̀ àríyànjiyàn rádaràda ìgbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ wà àwọn jiyàn ó tún sọ fún ọmọdé tó nígbà tó rò ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ ọ yẹ kóun ti kọ́kọ́ ṣàtúnṣe sọ̀rọ̀ nígbà tó bá wá ṣàtúnṣe rẹ̀ tán yóò wá dá yín lẹ́kọ̀ọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ àti bí Islam ti ṣe ní ká máa tún ṣe màá ṣe lè máàmù màá ṣe lè máàmù tó máa tapá kaka tó mọ nǹkan kan nípa ẹ̀sìn irọ́ lásán ẹ kàn máa bẹ̀sìn jẹ́ fáwọn èèyàn nígbà tí wọ́n tán ti ṣe 08024481441. 08024481441. Naam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìta tí ń pọ̀. Ọkọ̀ mi wọ́n rà láti ọ̀dọ̀ ọgbọ̀kẹ́. Nàìjíríà yẹn ṣe pápápá. Ṣé ìwọ̀n wípé bá ṣe ti wọ́ ìmẹ́wàá gbẹ̀yìn? Àti wọ̀. Bá ṣe wọ̀. Àti wọ̀. Wọ́n máa ń ẹ̀tọ́ lọ sí ọ̀dọ́ láti bẹ̀rẹ̀ tẹ́ntì lọ́la yọ́ ní ṣe tààrà wíwọ̀n. Tó wọ́n bèbè pé ṣé àlèmáàbà ṣe tààrà wíwọ̀n ní àwọn ìgbà yìí ni àbí ṣe àbíbáwò alábọ̀. Kò sí nǹkan tó burú, kí n ṣe kí n má ṣe kò sí nǹkan tó burú, ẹ láti ṣe ọ̀kan ní méjèèjì. Hmm. Nínú kó sí tọrọ wíyẹ̀ kọjá pé ẹ̀sẹ̀ sọ̀lá tẹ wọ́tò nígbà tí a jí lóru ẹ̀sẹ̀ kò yá mi lẹ́yìn ẹ wá ṣe wọ́tò ní parí ẹ̀ àti kọjá pé ẹ ti ṣe tàràwí ẹ̀ ẹ ti ṣe sọ̀lá tẹ wọ́tò ní parí ẹ̀ ẹ wá jí lóru ẹ̀sẹ̀ kò yá mi lẹ́yìn ẹ gbọ́dọ̀ ṣe wọ́tò ní ìmọ̀lẹ́yìn àbí kẹ́ pa sọ̀lá tẹ tàràwí ètì kẹ́ wá ṣe kò yá mi lẹ́yìn nígbà tí ẹ bá jí olóore ọlọ́lá púpọ̀ ju sọ̀lá tẹ tàràwí gan lọ nítorí kì í kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe torí ẹ̀ ni wọ́n máa ti sọ pé ọlọ́lá ju èyí tẹ̀ ń ṣe lọ. torí ẹ̀ eléyìí ṣe nǹkan àríyànjiyàn rárá rárá rárá nínú hadithi wa Aisha radiyallahu anha ó ní Ramadan wa Ramadan sí akamọ́kànlá lànà ìgbìmọ̀ sí Ibn Umar ní rákà mẹ́tàlá torí ẹ̀ àwọn tí ọba ti ṣe ju mọ́kànlá ń lọ tó ṣe ju mẹ́tàlá ń lọ ń bọ́ ló ti ṣe ọ̀sẹ̀ rárá rárá sì ṣe jù bẹ́ẹ̀ lọ a sọ wípé kò tún burú ó ti ṣe tarawih kò tún wá dìde òkun ṣe kìyàmù lẹ́yìn láti má ṣe wítìrì méjì orúkọ ànábì náà ló sọ wípé salatul layli mẹ́tìnà mẹ́tìnà sọ̀lá ti ká ń ṣe lóru rákà méjì sálámà rákà méjì sálámà tó nìkan ní bá wá ń bẹ̀rù yọ ọmọ yọ ọmọ lọ́wọ́ ó ṣe rákà ẹ̀yọ kan yóò jẹ́ wítìrì fún gbogbo ohun tó ti ṣe yóò jẹ́ wítìrì fún gbogbo ohun tó ti ṣe eléyìí túmọ̀ sí wípé ìgbàláyè wà fún ọ láti lè láti ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá wọ̀ ṣùgbọ́n kó tó lórí bá nàbí ti ṣe máa ń ṣe yẹn ọ̀n lọ dáa jù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìjọba fún ọba ọ̀fẹ́ ìwọ̀n aṣọ́làyẹ̀kùn aṣọ́làyẹ̀kùn oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé èló ni èèyàn lè fún yàn gẹ́gẹ́ bí gàtà. òfin wa. mínímọ̀ pé a lè fún yàn kí a lè fún òdìdí èèyàn kan. gẹ́gẹ́ mínímọ̀ mágbémọ̀ àwọn olùmọ̀sọ ikú tó bá pọ̀ tó má ju ìdajì nìṣọ́ọ̀bù lọ. nítorí wá sọ pé nìṣọ́ọ̀bù jẹ́ eighteen million ní gold ẹni tó fún zakat tó bá fẹ́ fún kọ́ pọ̀ kò gbọ́dọ̀ ju nine million lọ. nítorí pé nǹkan gbà lérò iná ní pé kí wọn náà fóun náà sọnà tó náà fi jẹ́ ẹni tó ṣe pé òun náà ò ní tó nígbà tó bá gba nine million kò wá sọ pé òun fún ọ lówó nine million tí ọlọ́run bá bọ̀ falbarka sí lọ́nà fi rọ́dún méjì ọ̀nà tí ń yọ zakat hmm. so kò sí iye tó kéré kò sí iye tó kéré nítorí pé ìwọ fẹ́ fún yàn lówó ni àmọ́ tó bá fún ní tọ́jọ́jú òun lọ dájú èyí bí ká fáwọn èèyàn twenty twenty naira ká sọ pé a ti yọ zakat lóòótọ́ owó ni o àmọ́ kí ló lè ṣe tó bá débi tó ìtura tọ́mtọ́m gan ó lè má kà á ẹlòmíì mọ́tò lọ́wọ́ wa bá ọ níbi tó ti fẹ́ fún wọn zakati kò rán mọ́tò láti padà torí ẹ̀ ẹ bá fún wọn ní nǹkan tó jọjú ọ̀dà púpọ̀ àwọn sì lè pàkíyèsí àwọn èèyàn wa ẹlòmíì wà bẹ́ẹ̀ pé ọlọ́àzọ ọjọ́ ọ̀rọ̀ ẹnìkan fún ọ ó fún ọ ní zakati torí tó lè ọba rọ̀ fún ọ kò ní fún ọ èèyàn pọ̀ tó lè fún ọ wá rọ̀ fún ọ wá fún ọ zakati wọ́n tó ẹ ó fún ọ níbi five hundred thousand naira. ẹ mọ̀ pé twenty bá jẹ ní owó níyì mà five hundred thousand kì í ṣeré kì í ṣeré ọ̀wà ó wá fún five hundred thousand ìwọ wá wá bẹ̀rẹ̀ sí ṣe owó yẹn báṣubàṣu àwọn sọ fún pé tẹ̀mí ó jù báyìí lọ ìjáde àná ìyẹn ni pé wá yọ lẹ́ẹ̀mí èmi náà lọ́ọ́ máa fún ìwọ náà máa yọ èmi ní máa gbà á ṣé ọ̀rọ̀ ọnú ṣé ìwọ òrónú kí ìwọ náà máa yọ àwọn náà yẹ kó òrónú pọ́ máa yọ ẹni tó fún ọ lówó lọ́tẹ̀ yìí má fi má láfojúsùn pé yóò tún fún ọ lẹ́ẹ̀mí ó sì yẹ káwọn èèyàn máa ronú nù nítorí pé ìwọ fẹ́ sọ̀rọ̀ àrẹ dákú rẹ tẹ̀yìn Allahu lọ́rọ̀ fún ọ tó fi fún ọ tí ó bá fún ọ lẹ́ẹ̀mí má máa fojú aláìdáa àbí kọ́ máa wò ó pé wà á tiẹ̀ o ẹ̀tì tó ń jà àkọ́jí ọ lówó náà èèyàn ṣe ọ lóore tí di pé kò fún ọlọ́tẹ̀ yẹ tí wá dùn jà ìwọ náà tó ń yọ zakat njẹ́ dájú ní ti fún lówó tó jọjú mọ́tún wo ọ̀dọ́ tiẹ̀ wò mọ́lẹ̀ àwọn èèyàn náà wà ní bá pé mọ̀lẹ́bí rẹ gbogbo mọ̀lẹ́bí rẹ tó nìkan gbogbo mọ̀lẹ́bí rẹ wọ́n bẹ́ẹ̀ náà mọ̀lẹ́bí rẹ̀ tó ṣe pé ọ ń pè wọ́n kí wọn òun sì ń béèrè ọmọ wọn òun béèrè ọkọ wọn òun béèrè ìyàwó wọn ṣùgbọ́n gbogbo eléyìí kò tí ì jẹ́ kí n ti ń rún òkú ń bẹ̀ ò sí kò ẹlòmíín sì lè jẹ́ pé ọgbọ́ pé ọmọ ń fún lágbájá ń ọba mọ́nà wá fóun náà ó rí i ìrẹ́pọ̀ yóò tún lágbára sí ṣé ìwọ náà tó ti gàrí kọjú máa ṣe tiẹ̀ náà má retí rẹ̀ máa pé ẹ ò fún mi lọ́tẹ̀ yìí ni bẹ́ẹ̀ ni ìfọ̀ ìfọ̀ torí pé má jẹ́ kí zakati tó ń fún ọ kó sọ ọ́ dẹni tí ò ní mójútó tiẹ̀ sọ̀rọ̀ tó máa ń ṣẹlẹ̀ sẹ́lómi ni pé owó tán fún pọ̀ lóòótọ́ ṣùgbọ́n nígbà tó ṣe pé kò fara ṣiṣẹ́ fún kò jẹ́ ọmọ àná yà lọ nánakúnà àwọn ìpè alhamdulilayi ń fi jẹran tó mẹ́ta wọ́n lọ ná tọ́kì àwọn á ní tọ́kì kan two hundred thousand wọ́n á gbé tọ́kì wọlé bí ràkúnmí ṣé n tẹ́ ẹ kọ́ kàn lọ́rọ̀ rẹ̀ nù tó bá pé ẹ̀rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń tà tẹ̀yìn ọlọ́run bá ń falùbáríkà sí èló gan-an lówó àtẹ̀wọ̀n tán fi bẹ̀rẹ̀ ìbẹ̀lẹ̀ lómi ti lọ mọ́ta ìbẹ̀ni ti rán ọmọ lọ léèwé ìbẹ̀rù náà tún ti kọ́lé so ìwọ́n nìsín wọ́n fún ọ lówó pé ju owó tí àwọn eléyìí fi bẹ̀rẹ̀ owó wọn lọ ọwọ́ ń sọ pé àpò tó rántí ẹ lẹ́ẹ̀mí ìtẹ̀mí ọ̀pọ̀ jù báyìí lọ ṣé wọ́n ní mójútó tiẹ̀ náà. Zero eight zero two four four eight one four four one. Zero eight zero two four four eight one four four one. Plus two three four seven zero six seven seven eight one five one four nine. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n bẹ̀rẹ̀ àti ìgbẹ́sùn pé. Àbọ̀lẹ́ ti láti ọ̀yọ́. Ìbẹ̀rẹ̀ yìí àti àwọn tó rà gbogbo ọdún tó yà mọ̀ká lánàá pẹ̀lú àwọn àbá kan tó tó yà wọ́n ní tí ó bá ẹni tó ń dà jù pé tọ́jú ìjọba ń tọ́ ìyà títọ̀ tí ìyàn tọ̀ kó lè dé ìlú ọ̀pẹ̀rẹ̀ sọ̀lá wọ́n ní tí ẹbí ẹ̀rọ wà ní sọ láti lọ nítorí ẹbí èèyàn ti wà ní lákàtí ó láti jẹ́ pé èèyàn ti ṣe àtayá lọ́wọ́ wọ́n ní tí ìlú tó bá ń tọ́ ìyẹn lè fi àmúmọ́ra iṣẹ́ yẹn tí ló fi parí òun àwọn àdìpọ̀ tó yẹ. alhamdulilayi bẹ́ẹ̀ ẹ̀sìn wọn gbọ́ ni bàbá àwọn ni wọ́n sì sọ kò tó kẹ sálámà ṣáájú ìmọ̀ nínú àdìtà mẹ́bọ̀ muhammed sallallahu alayhi wa sallam òní innama ju'ila al-imamu liyu'tamma ń ṣe la kàn ìmáàmù síwájú pẹ̀lú máa àwòkọ́sí rẹ̀ ànábìwá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́fọ̀ọ́ sí wẹ́rẹ́ báwo lẹ́sìn máa àwòkọ́sí rẹ̀ nípa yíra kẹ́bọ̀rọ̀ fàkẹ́bẹ́rù tí máa bá jẹ Allahu akbar òun náà jẹ Allahu akbar títí dórí ibi táwọn ìlú aṣọ pé yíra sẹ́lẹ̀mẹ́ fẹ́kẹ́lẹ́mù tọ́ba sálámà yìí náà sálámà ẹnikẹ́ni tó bá ti lè sálámà ṣáájú ìmọ̀ sọ̀láàtì rẹ̀ bàjẹ́ sọ̀láàtì rẹ̀ bàjẹ́ bóyá ẹ̀yin lẹ́sìn wọ́n gbọ́ bóyá àwọn ni wọ́n sì sọ ẹnìkan ò gbọ́dọ̀ sálámà ṣáájú imam ayé ọyọ kan ní sẹ́rí àti gbà pé bóyá ilé sálámà ṣáájú imam òun náà ní tó bá ti sọ̀láàtì khawf sọláàtì àsìkò ogun tó ṣe pé á pín àwọn ọmọ ogun sí méjì àwọn abala kínní wọn tò lẹ́yìn imam bíi ká pé à ń ṣàṣùbà imam ó ṣe rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú wọn ìmọ̀tá bá parí rákà alákọ̀ọ́kọ́ yẹn so imam yóò dìde dúró òun ó dúró kò ní máa tẹ̀síwájú pẹ̀lú sọ̀rọ̀ àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ wọ́n sì ra ṣe rákà ẹ̀yọ̀ kan tó kù nígbà tá a bá ṣe wọ́n ṣe tashahud wọ́n sálámà àwọn kò ń bẹ̀ àwọn àtìkejì àwọn wàá tò lẹ́yìn mọ́ ìmáàmù wa ṣe látẹ̀yọ̀ kan tó kù pẹ̀lú wọn kó tó di pé ìmáàmù ọlọ jókòó tí màá bá ti wá fura fáwọn náà ti dìde kálukú ti saraka kọ̀ọ̀kan rẹ̀ yóò wá ṣe tashahud wọ́n sálámà torí ẹjọ́ bá pàǹ ti sọ láti àsìkò ogun kò sí ìgbàláyè nínú ṣẹ̀ríà àìfẹ́ sálámà ṣáájú ìmá òfin ṣẹ̀ríà sọ pé ẹ má ṣe sọ̀rọ̀ nígbà tí gbẹ̀ngbẹ̀ng nígbà tí tọ̀ ń gbà yìí nígbà tí so ń gbà yìí láì jẹ́ pé tọ̀ ẹ̀yà gbọ́ ẹ̀só ẹ̀só lọ́nà tí òfin mi ku pípé inú yóò máa kùn yóò máa yọyín lẹ́nu ẹ̀yà gbẹ́ kẹ̀sì rí pé gbogbo ìgbẹ́ tí ń gbà yìí ẹ̀ rí ìyà débi kan ẹ̀tọ̀ ẹ̀tọ̀ gbogbo ìtọ̀ tí ń bẹ́ ń bí yín ẹ̀ bá rí tọ̀ ẹ̀ta àbàdàdà ẹ̀ wà lọ sàlọ̀ alákẹ́sì ẹ̀bùkátà kẹsì sọ́lá pẹ̀lú pé ẹ̀fọkànsí ẹ̀farasí kó mẹ́jọ para yín nìkan ní ṣe sọ́lá ọkàn yóò sì bẹ̀. torí ẹ̀ nígbà tẹ́ bá ti wá ṣe ìmára dáadáa tẹ́ ṣàlùwàlá ìgbà náà nìkan ti wá ṣe sọ́lá. àyíbá àmà tó bá gbórí sọ́lá tiẹ̀ nìkan ti ń gbà yín kò gbà yín tẹ́lẹ̀ orí rẹ̀ ní só ti ń gbà yín kò gbà yín tẹ́lẹ̀ orí rẹ̀ nígbẹ́ ti ń gbà yín kò gbà yín tẹ́lẹ̀ bákan méjì inú kó tó pẹ́lẹ́ mú mára tẹ́sí máa bá sọ́lá ti ń lọ kẹ́ni tí ń wò yín ò fura mà pé gbẹ̀ngbà ìtàn èmi pípò láti mọ̀ wọ́n máa ń pa wọ́n máa ń pẹsẹ̀ pọ̀ tó ń pààrọ̀ rẹ̀ síra wọn tó ń tó tó tó tó eléyìí yóò túmọ̀ sí pé gbẹ̀ngbọ̀n ò fọkàn sí sọ̀lá àmọ́ tó bá lè mú mára tẹ́nìkan kan ò ní lè fura pé nǹkan ṣe ọ tó fi fọkàn sí sọ̀lá tìyẹn àrí nínú àwọn àdìsí tó wá eléyìí tí wọ́n máa lè gbé jáde nínú mọ́tà rẹ̀ nípa pàkan náà àwọn sàhábà wọn máa ń ṣe bẹ́ẹ̀ tó yẹ wọ́n pa ìtọ̀ ìsóngbọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum plus two three four seven zero six seven seven eight one five one four zero Zero zero eight eight two four four four one one plus two three four seven zero six 2347067781514. Naam. Àríkú sára wọn ṣùtùlọ àwọ̀rọ̀kátà ó gbáyà tó dájú lọ. Na ìbẹ̀rẹ̀ yìí, bá ṣe bá pàpà. Ẹgbẹ́gbẹ̀rẹ̀ ìgbà ìlànà àwọn mẹ́rẹ̀ ẹ̀rẹ̀. Ṣé kájì ni wọ́n ni àbí kájì kájì? ìgbẹ́lẹ̀ ìgbẹ́ ní pé aláwọ̀ àkọ́kọ́ pé ọ máa ń lórí mọ́ látàdé mọ́ mùtàn ó lè jẹ́ wípé ayé rí fún àdíkà lọ́dọ̀ mẹ́ta sọ̀rọ̀ tó ṣe kọ́tẹ̀ rí rẹ̀ ìjọba lọ́dọ̀ ìṣọ̀bá yìí èdè mọ́mù kan wá sọ ìlú yàtọ̀ síwájú sí nǹkan tí àwọn ìṣọ̀ àwọn akọ́kọ́ máa ń dúró lórí ti àwọn nípa dì ìrìn àwọn ìṣọ̀ tó bá dì ìrìn àbíkà alhamdulilayi ọkọkọ àbùkátà ká mọ̀ pé sẹsàn abẹ ni wọn àbí tábì àyè àbí tábì àti tábì àyè àkọ́kọ́ ìmáàmù Abu Hanifa rahimahullah nínú nǹkan tá a sọ nípa rẹ̀ ni pé tábì àyè ni pé ó rí ọ̀kan náà sàhábà ọ̀rọ̀ wà lórí rẹ̀ ẹgbẹ́ pé tábì àti tábì àyè ni tó bẹ́ẹ̀ náà ni máa Malik kò rí ọ̀kankan nínú àwọn sàhábà ṣùgbọ́n ó rí ẹni tó rí sàhábì gẹ́gẹ́ bí Malik kò rí Nafi' Nafi' òun sì jẹ́ Mawla Ibn Umar torí ẹ̀ tabi'i tabi'in. Ala kulli hal gbogbo bá tilẹ̀ wù kọjẹ́ kò tọ́ sẹ́nìkan tó gbọ́ nípa hadithi anabi sallallahu alaihi wa sallam tó sọ nípa nǹkan kan pàtó tábìtì yẹn sì wá ba lọ́nà tó gúnrégé kó fi ọ̀rọ̀ anabi sílẹ̀ nítorí ọ̀rọ̀ so eléyìí lòfin ṣẹ̀ríà àwọn ìmáàmù yẹn náà gbẹdúrà fúnra ara wọn àwọn náà fi yé wa pé a gbọ́dọ̀ tì torí ọ̀rọ̀ àwọn ká má tẹ̀lé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam torí de eléyìí báyìí a gbọ́dọ̀ gbé àwọn ìmáàmù táyà ayé wọn lẹ́yìn àwọn ìmáàmù yẹn kí wípé àwọn dá mọ́gàbù lẹ̀ kò sí ìmáàmù kankan tó dá mọ́gàbù lẹ̀ olùmọ̀ ni wọ́n tó ń kọ́ àwọn èèyàn lẹ́sìn àwọn ọmọ ẹgbẹ́ wọn àwọn ni wọ́n kó àwọn ọ̀rọ̀ tí wọ́n fi dáhùn èèyàn lóhùn àwọn ọ̀rọ̀ tán gbọ́ lẹ́nu àwọn kò jọ tó bá wá bí wọ́n pé nǹkan báyìí báyìí báyìí kí lẹ fẹ́ sọ fún wa ń parí wọ́n ní àfáwà sọ báyìí àfáwà sọ báyìí àfáwà sọ báyìí àfáwà sọ báyìí ló di mẹ́ta sòkè sì sàwọn nìkan ní máàmù tó wà bẹ́ẹ̀ àwọn ìmáàmù tó wà pọ̀ gan-an wọ́n pọ̀ gan-an ṣùgbọ́n àwọn ìjọba wa ní kí ọ̀rọ̀ wọn sàn ká jù làwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kò wá túmọ̀ sí pé mọ́sáàbù wọn á máa fi tako ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam a máa fi tako ìṣe ànábì sallallahu alaihi wasallam a máa fi tako alukur'an kò sáàyè fún torí ẹ̀ á lò wọ́n láti fi gbọ́sìn yẹn ni kì í ṣe pé máa lò wọ́n láti fi tako ẹ̀sìn a gbọ́dọ̀ lò wọ́n láti fi tako ẹ̀sìn ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ ni pé gbogbo owó àwọn ẹni tẹ̀ ń sọ ni ìgbà táwọn ọkọ ọ̀nà ọ̀mọ nǹkan mìíràn ìgbà tí wọ́n kọ́ ọ̀nà ọ̀mọ nǹkan mìíràn mìíràn ní lẹ́yìn tó ti kọ́ akọ́bọ̀rì wọ́n kọ́ síra wọn ti ليلى وقال ضيع ضيع ضيع wọ́n mọ̀kátà kàlí bọ́yá tó àwọn sábò máa nì. tí wọ́n bá ti wá sọ nǹkan míì fún ọmọ ọ̀pẹ̀pẹ̀ da nǹkan rúmọ̀ lójú torí ẹ̀ ti káwọn ojú olórí ìmọ̀mọ̀ àwọn ìgbà ìmọ̀mọ̀ ìgbà ò ànábì wà nínú alọ́dọ̀ tẹ̀lé lánàá. tó bá jẹ́ pọ̀ mọ nǹkan míì ju ìmọ̀mọ̀ lọ kò ọ̀rọ̀ tí lè má mú sọ bí òṣèré tọ́lá sì mẹ́rin wá tán fi fi yí ọ ọ̀pá ẹlẹ́yìn tì ní ọ bẹ́ẹ̀ náà ni ìmáàmù Malik ti sọ ọ́n kó lè ní ọ̀kọ̀ bìnnà kọ́ òdìdí wọ́yọ́ ìlà sọ́fì ọ̀hánà kọ́bọ̀ gbogbo èèyàn láàrin mú nínú ọ̀rọ̀ rẹ̀ lò tá a sì lè wà ní ìdànù àfànàbì sallallahu alaihi wasallam òun lẹni tó ṣe pé kò sí àwàdànù nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ. Naam, jazakallahu khairan èyí tó ti máa pàdé ìyàwó ìmọ̀ kí Allah kó bá ṣe dáadáa fún aláì ti níjẹ́ ọgbẹ́ ilẹ̀ kíláàmù gbogbo tí a ń gbọ́ kí Allah kó jẹ́ pé ó ṣe àǹfààní fún aláì wa olùsàárè wa àti gbangba ẹjẹ́ ọgbẹ́ ilẹ̀ kíláàmù andábọ̀ fún àpẹẹrẹ subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت استغفرك السلام عليكم ورحمة الله وبركاته وما أرسلنا قبلك